وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbọ́ wọn ìpè àjọ kó jùmọ̀ abáríkà jùmọ̀ àlá àjẹká ṣe ó pè é káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlèfíkè òfin dín ọ̀làdùn níbi ló ń lókọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀yọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run tí ń jẹ́ adéoyè adétutù ní sùúrùlérè èkó wọ́n ní báwo ni sọ̀láàtì ọ̀ranyàn ojoojúmọ́ ṣe gùn jura wọn lọ sí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ní ṣé ọ́tọ̀nà nínú Islam ká máa mu omi ká wá fi omi náà yọnu ṣùkùṣùkù ká tún wá gbé mì àbí ká máa tu irú omi bẹ́ẹ̀ dànù ló yẹ àti pé ṣé ìlànà ìsìláàmù faramọ́ fún mùsùlùmí láti máa gbé ẹran àbí ẹja tó há máa léyìn tá a fi yọ wọ àbí igi ìtayín tá a fi yọ ká tún wá máa gbé mì àbí ká máa tú dànù ló yẹ ẹ jẹ́ kí n dá dúró àwọn ìbéèrè sì tó pọ́nlẹ̀ bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi. وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما صلوات ما تسيبون سي علي أقول أقول النبي صلى الله عليه وآله وسلم في صلاة الفجر ń لا يكرك kí rákà kínní kejì rẹ̀ kó gùn púpọ̀ ju náà rákàtà kọ́kọ́ afẹ́kọ́gùn ju tẹ́lẹ̀ kejì lọ. ó yẹ kí ìmáàmù tó bá ń ṣe ìmáàmù fáwọn èèyàn lásùbà kọ́ máa ka kí ó tó gùn nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tó ní wa qur'an al-fajri inna qur'an al-fajri kana mashhuda. Hmm. al-qur'an tẹ́ǹkì lásùbà ẹ̀ mójútó dáadáa torí káwọn mọ̀lẹ́kà máa wá ń gbọ́ eléyìí jẹba àwọn sọláàtì kejì tó yẹ kó náà tó gùn tẹ̀lé ti àṣùbà òun náà ní sọláàtì bọ́ọ̀rù òun náà gùn ṣùgbọ́n kò ní gùn tó àṣùbà ní ìgbà tí sọláàtì làásùr tó wọn ní gùn lọ títí magreb náà kò ní gùn lọ títí ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin àríkànnà fi sọ̀rọ̀ lọ́wọ́ máa ń káwọn sóra tó gùn jọjọ ní sọláàtì magreb ẹ̀yẹ káwọn náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin. Hmm àwọn àyà tá a máa wá ké sóra tá a máa ké ní sọláàtì làrìṣà afẹ́kọ́jẹ́ ìwọ̀n tí wọ́n sì kó gun jù kó kúrú jù. ilé ìjẹ́bù sì jẹ́ gbogbo sọlá wá ti tá a máa wá ń ṣe a máa gbìyànjú kọ́jọ́ pé rákà alákọ̀ọ́kọ́ gùn ju ẹlẹ́ẹ̀kejì lọ. Hmm. wọ́n ní sótọ́ kéèyàn máa fomi yọnu téèyàn bá fomi yọnu yẹn tó gbó sùkùsùkù kó tún gbé mì tó bá ti mọ̀ pé nǹkan tí ìgò omi ní ẹnu ṣòkòṣòkò rẹ mú jáde kìí ṣe dọ̀tí hmm. àkọ́gbé mi àwọn tó bá gbé dọ̀tí ni tí wọ́n náà mọ̀ pé èrí ni àbúrò ọmọ gbé dọ̀tí gbé èrí mi. Hmm. bákan náà wọ́n ní ẹran àbí ẹja tó bá há síyàn lẹ́yìn sọ́tọ̀nà kíyàn máa gbé mi àti ọ̀bá ti máa rùn hmm. nítorí pé tí ẹran bá ti há síyàn lẹ́yìn àbí ẹja ni kódà kó ṣe pé rẹ̀ sì lọ́ba há síyàn lẹ́yìn tó bá ti pẹ́ ń bẹ̀ lápẹ́jù yóò ti máa rùn àfi bíi gọ́tà tó gbogbo oníkálukú aná ló sì máa ń tó dáa gbogbo aná la sì dá tí ọ̀dà mọ̀ torí pé táàbà jẹun á lè kó oúnjẹ tá à ń jẹun ọ̀dà iná là ń fi jẹ tó ní ẹ bá ti ń dìdọ̀tí ta ni ó jẹ sínú hmm. eléyìí jẹ ti ṣe jẹ. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù inshallah plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ẹjí ń pè o. ọlọ́run jẹ́ àtọ́kọ̀ rẹ̀. àmín. orúkọ mi ṣe ń fàtọ̀ abdulsalam látòkè owó dògùn mẹ́sàn ìbéèrè yín ìwé ìmọ̀ fẹ́ bẹ́ẹ̀ ni pé bí mọ́sálásí jùmọ̀ bá tún mọ́ ilé hmm. èèyàn lẹ́yìn sì fẹ́ gbà ládá wọ́n yẹ kí èyàn ó rìn kúrò níbẹ̀ ni àbí kẹ́yìn ó kí níbẹ̀ náà dandan hmm. ní ìlú fẹ́ bẹ́ẹ̀. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pé tí mọ́sálásí bá jìnnà sílé wa tó ṣe pé ìrìn ta rìn kó tó di pa dé mọ́sálásí ó nasẹ̀ díẹ̀ látara rẹ̀ ní ládá tó pọ̀ àti ìpèsè rẹ̀ eléyìí tí ó ṣe pé ọjọ́ jíjọjọ́ àmì tó bá gbé mọ́ṣáláṣí súnmọ́ wa náà kò sí nǹkan tó burú pé kẹ́ ẹ lọ sí sọ láti mọ́ṣáláṣí yẹn torí pé ọlọ́run ọba ọ̀bẹ wa pé tí mọ́ṣáláṣí bá súnmọ́ wa ká gbé jìnnà sí wa hmm. sọ ẹ lọ sí sọ láti ní ọlọ́run ọba ọgbà. Hmm. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè o. orúkọ yín. ibrahim orúkọ mi Ibrahim Ọlábísí láti olùkókò. ìbéèrè yín. ẹ jọ ìbéèrè mi ni pé nípa ọ̀rọ̀ rẹ́pìtì olóṣèlú èkìtì tó wọ́n máa ń sọ táwọn kan máa ṣe pé ẹ̀wọ̀n ìpèrè táwọn kan máa sọ pé wọ́n tẹ̀wọ̀n lọ́dà ẹ jọ sí ìdájọ́ Islam lórí àwọn tó bá wù ú wà yẹn ìbéèrè mi hello hello ìyá wọn ti lọ hello ó kọ yín o hello. hello. ó kọ ibi tí ẹ ti ń pè. taofik ló ń sọ̀rọ̀ láti Canada. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí wọ́n méèyàn bá jẹ́ kristian léèyàn jẹ́ mùsùlùmí léèyàn rí ìwé kí wọ́n méèyàn pé wọ́n padà sí mẹ́rin islam tí wọ́n padà sí islam lẹ́yìn ẹ̀yẹ lè mú wọn dandan pé kí wọ́n padà sí mẹ́rin islam àbẹ́yẹ̀ ò lè mú wọn dandan kéèyàn padà sí mẹ́rin islam. alhamdulilayi kò sẹ́ni tó lágbára àti fi agbára mú ẹnìkan di mùsùlùmí ọlọ́run ọba ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wù ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìwọ ò lè fọ̀nà mẹ́ni tó bá wù hmm. ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ tó bá jẹ́ pé agbára rẹ̀ bá ń bẹ fẹ́nìkan láti lè ṣe bẹ́ẹ̀ níṣẹ́ ni anabi adam aleyhi salam wọn bá lóru agbára yẹn lórí ọmọ wọn kọ̀bíl hmm. eléyìí tó ṣe pupa habil kò bá ti rí pa wọn bá fi màná lọ sí dìgbé má pa hmm. bẹ́ẹ̀ ni baba ńlá wa nuh aleyhi salam tó nà bá nírú agbára yẹn kò bá lò lórí ọmọ rẹ̀ ọmọ tó ṣe pé gbogbo àwọn olùgbàgbọ́ òdodo là pẹ̀lú nuh hmm. ṣùgbọ́n òun sórí ibú pẹ̀lú àwọn olórí ibú nuh kò bá tún lóru agbára yẹn lórí ìyàwó rẹ̀ tó náà tún sórí ibú pẹ̀lú àwọn olórí ibú bẹ́ẹ̀ náà ni anabi ló aleyhi sẹlẹm kò ríru rẹ̀ lò lórí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà anabi wa ibrahim aleyhi sẹlẹm kò nírú agbára yẹn ambọ̀sibọ̀sì àwa tá a wá jẹ́ kúrúntù anabi sallallahu aleyhi wa sẹlẹm àwọn gan alára ò nírú agbára yẹn wọn bá lò lórí ẹ̀gbọ́n bàbá wọn abu talib lọ́lọ́run hmm. ti sọ àyàkálẹ̀ kẹ́ innaka la man ahbabta. walakinna Allaha yahdi man yasha hmm. ìwọ ò ní agbára láti fọ̀nà ma ẹni tó bá fẹ́ ọlọ́run ló máa ma ẹni tó bá wù ọwọ́ nǹkan tẹ́yìn kan lè sẹ́ni kẹ́ ẹ ṣàlàyé fún ẹni tẹ́ ẹ fẹ́ Islam bi Islam ti ṣe jọ́nà tí nǹkan míì jẹ́ ìṣìnà bàbá wa wù ọlọ́run kó nítorí àwọn mánà ọlọ́run bó fi mánà ilé ìlọ́rọ̀ ìlà siratin mustaqim ọlọ́run ni mo búra ìwọ máa fi yàn mànà lọ sójú ọ̀nà tọ́tọ́ ìyẹn ni pẹ̀lú àlàyé àti àfihàn ṣùgbọ́n kì í ṣe pé agbára mànà kò sí mànà ló yẹ zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà àti olùjáde náà bí ojú òpó náà ṣe rọra wọn ìbéèrè míì ohun tún ni pé ṣé islam ti ẹ̀gbá wọlé rárá fún olùpèpè fún sọ́láàtì tó ń ṣe azan pẹ̀lú ohun ẹnu láì lo gbohùngbohùn kó wá jẹ́ pé ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ọkọ̀ yìí sí alikibla nígbà tó ń ṣe azan lọ́wọ́ nítorí àǹfààní àti jẹ́ kí àwọn tó wà ní agbọ̀nbí tó kọ wájú sí kí wọ́n gbọ́ ìpèpè fún sọ́láàtì pé wọ́n ti ń pèpè fún sọ́láàtì. ọ̀sán àǹfààní rẹ̀ lábẹ́ òfin ọlọ́run nínú àwọn ìdájọ́ àti ẹ̀kọ́ eléyìí tó de ìpèpè fún sọ́láàtì náà nìkẹ́ni tí ń pèpè fún sọ́láàtì kọ́ kọjú sí àlùkàbìlà hmm. wọn kọjú sí àlùkàbìlà ó sì ní fi sọ́tún ní fi sósì tó fi débi àwọn hayya ala tààrí hayya ala sọ́lá wàá fi sí agbọ̀n ọ̀tún wàá padà sí bó ṣe dúró hmm. hayya ala sọ́lá wàá tuntun bẹ́ẹ̀ ṣe hayya ala falah wàá fi sapọ́ọ̀sì wọ́n á padà sí bó ṣe dúró hayya ala al-falah wọ́n á tún fi sápòsì wọ́n á tún padà sí bó ṣe dúró. sọ àmọ́ pé àwọn ọmọ wa jẹ́ni tó ṣe kọ́kọ́ yìí sálùkébílà torí káwọn ará àdúgbò yìí ó lè gbọ́ àádẹ́ pé ibi tó dojúkọ yóò pè mẹ́fà nù hmm. àbí mẹ́jọ gan <laughs> nítorí pé àdojúkọ mẹ́rẹ̀ẹ̀rin àwọn àdojúkọ mẹ́rin kan tún bẹ láàrin méjì méjì hmm. so ó di mẹ́jọ hmm. so eléyìí ọ̀bẹ ọ láyé john tí wọ́n máa ń ṣe nígbà tí ò ti ṣe gbọ̀ngbọ̀n òun náà ní pé tásìkò sọ̀láàtì bá tó wọ́n máa ń yan àwọn olùpèpè fún sọ̀láàtì mẹ́rin hmm. wọ́n á do olórígun mẹ́rẹ̀ẹ̀rin mọ́ṣáláṣí oníkálukú wọn máa pèpè fún sọ̀láàtì màdàmá hmm. ti ń pèpè fún sọ̀láàtì lórígun mẹ́rẹ̀ẹ̀rin mọ́ṣáláṣí yẹn yóò fún gbogbo ará àdúgbò mẹ àwọn ará àdúgbò gbogbo láǹfààní àti màá pé wọ́n ti ń pèpè fún sọlá hmm. ẹ sì rí i pé ńgbà táwọn náà bẹ̀rẹ̀ sí ní lo manara àti gbòǹgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ̀ngbọ̀n yẹn àdójú rẹ̀ kọ àdójúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ torí káwọn èèyàn tó wà ní àyè ọ̀tọ̀ tó lè bá láǹfààní àti màpá ń pèpè fún sọ́lá. Hmm. jazakumullahu khairan sheikh. hello. hello. ìyá. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi tí ẹ ti ń pè. ìbéèrè yín béèrè mi ni pé bí wọ́n bá síbá wà wọ́n lágbàlá lóyè tí ó dàgbà pé ọ̀pọ̀lọpọ̀ máa ń di jíjà ọmọ inú ilé kò sí kò báyá látàrí pé bóyá ẹni tí mo fẹ́ ọwọ́ adúró lágbàlá mọ́sálásí kì í kírun kí ni ìdájọ́ ìrun tó kí o bákan náà àwọn míì máa títí ó fi mọ́sálásí láàrin àmọ́ ìlọ́pọ̀lọpọ̀ yìí wọ́n wà á ta pẹ́ǹtì lójú kejì tàbí kó wọ́n dúró lójú títì wọ́n wà máa tẹ̀lé ìrun tí wọ́n kí nínú mọ́sálásí kí ni ìdájọ́ sàrẹ́ ìsìlámù lórí àwọn ọ̀run tí wọ́n kì í sáwọn ikọ̀ ń tẹ̀lé wọ́tọ̀. mọ́ṣáláṣí láti máa ṣe sọ́lá mọ́ṣáláṣí tá a ti kọ́ kalẹ̀ ilé ìtúsí pé ẹnu ọ̀nà lágbà wọ̀bẹ̀ hmm. ó ní àwọn adájọ́ kan tọrọ mọ́ ilé tí ò sí fojú títì ilé tí ò sí fún àgbàlá mọ́ṣáláṣí hmm. nínú àdìkà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa ó ní idha dakhala ahadukum al-masjida fala yajlis hatta yusalli ṣáájú kó tó sí rákà méjì rákà méjì yẹn la mọ̀ sí tahiyatul masjid nírú ọjọ́ jùmọ̀ yìí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó sọ pé àsìkò tó dé sí inú mọ́ṣáláṣí gangan kò tí ì kùn hmm. yọ̀wọ̀ akọ̀ láti wọnú mọ́ṣáláṣí hmm. yọ̀wọ̀ àtàkùságbàlà lérò pé wọn àti sálámà tàbí sálámà wọn bẹ jáde nítorí eléyìí ọ̀dà rárá inú mọ́ṣáláṣí ló yẹ nítorí pé àwọn adájọ́ ilé ìtọ́rọ̀ mọ́ mọ́ṣáláṣí nípa pé tó bá wọ ọbẹ̀ kó ṣe rákà méjì láti fi kí eléyìí ò sì fún àgbàlá mọ́ṣáláṣí. àwọn míì ẹ̀wẹ̀wẹ̀ àárín gbùngbùn ọ̀nà gan ni wọ́n tẹ̀mí sí ní ìgbà tó ṣe pé alálùpùpù ń lọ onímọ́tò náà ń bọ̀ tí inú mọ́ṣáláṣí ò sì tí ì kún rárá wọ́n á lè gbégi dínà pé kẹ́nìkan tó má kọjá mọ́ mm. nígbà tó ṣe pé inú mọ́ṣáláṣí ò tí ì kún àbùrọ̀mọ́ á dínà máwọn ẹni táwọn fẹ́ lọ táwọn fẹ́ bọ̀ màtẹ́yìn ṣe mùsùlùmí bíi tiẹ̀ ṣé wọ́n lè fagbára mú pé kò náà di mùsùlùmí ni hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello hello hello ìyá àgbọ̀ yín kò jáde dáadáa ní àgbọ̀dọ̀ ọ̀dọ̀ yín bíbẹ̀ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. ọ̀rẹ́. aleykum salaam wa rahmatulah ọkọ ibi tí a ti ń pè. ọ̀gá àti láti Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ní dúdú máa sọ́ra tó lè rù. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi tí a ti ń pè orúkọ wa ní mr sàfùdín sabatúndé láti áfíkòsì. ìbéèrè yín. ìbéèrè wa náà ni wípé gbogbo nẹ́pìlà tó wà lẹ́yìn ìrun hmm. gbogbo nẹ́pìlà tó wà lẹ́yìn ìrun bẹ́ẹ̀ hmm. sí súrà èlé pẹ́tùrà sí gbogbo àwọn gbogbo àwọn èlé pẹ́tùrà kan lé. Hmm. naam a ti gbọ́ yín. alhamdulilayi gbogbo àwọn nawafil tẹ́ bá fẹ́ ṣe. ẹ̀ní dá kéwù lori ké dúró lórí fatiha lásán hmm. ẹ máa ké nǹkan lé fatiha eléyìí ni ìlànà anábì sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ràn sọ pé kò wáyé rí wọn ànábì ṣe náfìlà wọn wá ké fatiha lásán ọkọ hmm. láti ké súrà lé ẹ má sọ pé náfìlà lásán kò sí lásán nítorí so eléyìí túmọ̀ sí pé ẹ máa ké nǹkan lé àmọ́tẹ́yìn bá wá ké fatiha lásán tẹ́ ẹ̀ ké nǹkan lé hmm. tí sọlá ti tẹ́ ń sìn ṣe tó jẹ́ náfìlà ẹ sálámà àní sọpẹ́ forí kanlẹ̀ kẹ́ tó sálámà torí hmm. pé ẹ ti dín nǹkan kan kú nù sọlá torí yajuzu fi nafilati ma la yajuzu fil fariida àwọn nǹkan wà tó ṣe kó tọ́ kéèyàn ṣe nínú náfìlà àwọn tí ṣiṣẹ́ irú rẹ̀ tí ò àwọn olùmọ̀ọ́ sọ pé al-Fatihatu fi an-nafilati kàfíyà fatiha lásán nínú náfìlà ó tó ṣùgbọ́n tó kìí ṣe pé ńlọ́dà o hmm. ká tún ké nǹkan lé fatiha yẹn kó tó di paroko òun gangan nàbì wa Muhammad sallallahu alayhi nínú náfìlà gan. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lọ́kọ̀ yín o. Salam sálàm rahmatullahi baraka tí orúkọ yìí jẹ́ bímpé. Wàhálẹ́gùn sálàm. Ẹ lórúkọ yìí o. Wàhálẹ́gùn sálàm rahmatullahi orúkọ yìí jẹ́ bímpé. Wàhálẹ́gùn sálàm. Alájà Fatima Ṣètù ìbéèrè ìyàmọ̀ síwájú ríta náírà. Ìbéèrè yín. Ìbéèrè tèmi ni pé bí àbámọ̀ pé lágbájá ó yan òun jẹ ìròsì lágbára láti béèrè kí ni ìdájọ́ tọ́lọ́run ó ṣe fún àwọn tó bá ń yan àkọ́kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run tí wọ́n bá ń yànyàn jẹ ọlọ́run fún yàn ní àǹfààní àti lè béèrè ẹ̀tọ́ èèyàn láyé ń bì. النبي صلى الله عليه وآله وسلم أني ولصاحب الحق مقال ẹni tí wọn bá yàn jẹ tó ní ẹ̀tọ́ gbà lọ́dọ̀ èèyàn afúnláǹfààní kó ọmọ atanra rẹ̀ dànù pé wọ́n yàn mí jẹ wọ́n fọ ọlágbá mi lójú ó sì máa sọ fáwọn mi ò hmm. ní wá lè sọ́kù ọlọ́rọ̀ lójú hmm. sọmọ pé yíyàn tó yàn ọ jẹun aburú ló ṣe sí ọ ẹ̀gán tiẹ̀ tí wọn náà wá ń pa tó ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa ká sọmọ pẹ́sẹ̀ ni wọ́n tún dáhùn hmm. sọ yẹ kó tiẹ̀ lè jẹ́ni tí ó láyà tó lè sọ́kù lójú yìí ti kó ti sọ́kù lójú kò fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ o lọ́wọ́ ń rò ó ká kó lè bàjẹ́ yìí pé àwọn èèyàn dá àmọ̀ pé ẹni bú ni mm-hmm. torí pé náà òfin ṣẹ̀ríà lẹ́nìkan bá jẹ́ alábòsí tí àbòsí rẹ̀ hàn láti wá bá sọ kọ́ jáwọ́ ńbẹ̀ tọkọ̀ láti jáwọ́ ńbẹ̀ kó burú ká polongo rẹ̀ mm-hmm. so ṣùgbọ́n èèyàn ò tí ì lè sọ́kò lójú torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀yin náà lẹ́ni ìtọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà mm-hmm. so àmọ́ ẹ máa ti pàkọ́ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dá so gbogbo eléyìí Islam ò farama so ẹ jẹ́ ni tí ó láyà pẹ̀lú ẹnu torí pé Yorùbá máa lénu àmọ́ òun yìí láyà so ẹja fàyà ní nínà kún ọ̀rọ̀ à ń gbà tó ṣe pé tọ́ mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ yàn mí jẹ sí mm. ọlọ́run bẹ ní dáhà sì ṣe àbòsí ó ṣe léèwọ̀ òníyà ibadi inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadhalamu ẹ̀yin ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín mm. so kó wá di pààlà àfàsí kóòtù ọlọ́run sọ ẹjẹ àkọ́kọ́ rí i pé a gbìyànjú láti gbẹ̀tọ́ wa láyé ń bì hmm. tí ọba wa fún wa ẹni tó bá ṣàbòsí sí wa kọ́mọ̀sì jẹ́ ẹni tí ń dá tọ́mì tọ́wọ́ kásẹ̀ lẹ́sẹ̀ tọ́fẹ̀yìn tì tó lérò pé òun gbatẹ́gùn òun gbádùn ọ̀ ń jàjẹ́ sanra fún yà ni torí tó bá jọ́gbìn dàlùkìyàmá nínú dáadáa rẹ náà wọ́n ti mú tó ń sì san fún ẹni tó bá ṣàbòsí sí. Hmm. Ànábì sallallahu alaihi wa sallam ó ní tí nǹkan kan máa ń bẹ lọ́dọ̀ ẹnìkan nínú yín tó gbà lọ́dọ̀ ọmọlàkejì rẹ̀ nígbà àbòsí kó tètè dá padà fún láyé ń bí kó tó dijọ́ gbẹ̀ndà kìyàmá hmm. tí ò ní sí wúrà àbí fàdákà mà tó ṣe pé ń tẹ́ gbélé ayé ṣe níṣẹ́ rẹ ni wọ́n fi máa san fún wa. Hmm, hmm. tá a bá wá san àbòsí téèyàn ṣe sáwọn èèyàn tá a bá san fún wọn tán tí gbogbo dáadé èèyàn tán àbòsí ò sì tí ì tàn ẹnu kó mú àìdáni tó bá kù kó wọn dà léèyàn lórí ni kọ́ lọ́n sànù wa. Hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yìí gbẹdúgbẹ orúkọ yín o. àfàlà ń fa aṣọ àlàkà fún. aleykum salaam wa rahmatulah orúkọ yín jíjẹ́ jíǹpé. àfàlà ń fẹ́. ẹ yín o. hello. hello salaam aleykum aṣọ àlàkà fún. aleykum salaam wa rahmatulah ibrahima tí orúkọ yín jíjẹ́ jíǹpé. àfàlà ń bá ti jẹ́ naam. àpá ìlú wa. láti ìṣẹ́yìn ìbéèrè yín. ojú òpó yẹn ò já gara ẹ má bínú ẹ pípadà ẹ ló yín o. Àṣàlàyé kan ṣe ọ̀gá tí. Aleykum salaam, ó kọ yín jíjẹ́ bí ń pè. Yàtọ̀ mú kọ́lì fún mi láti mọ́ṣọ́. Ìbéèrè yín. Yàtọ̀ ìbéèrè wa fún dọ́kítọ̀ ni pé tí èèyàn bá ní health challenge tí wọ́n wá bẹ́ẹ̀ ń sọ bóyá kó ṣe rúkìá kí ni um, kí ni Islam ṣẹ̀rá sọ lórí ẹ̀ lórí rúkìá pé ṣèyàn lè tọrọ fún àbí tí wọ́n bá rí pẹ̀sùn pé àbíyá káwọn ṣe fún wọn kéèyàn accept. alhamdulilayi kò sí nǹkan tó burú kẹ́ tọrọ rúkìá kò sí sí nǹkan tó burú kẹ́ nìkan bá yín wá wá kó wọ́n ṣe fún yín nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam nígbà tó sọ bí wọ́n ti ṣe ṣàfihàn gbogbo àlùmọ̀ fọ́ọ̀n wọ́n á fi àlùmọ̀ tiẹ̀ náà hàn táwọn ọmọlẹ́yìn rẹ̀ tán pọ̀ lọ jantirẹrẹ hmm. ó wá lóun rí àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin hmm. nínú àlùmọ̀ ọ̀hún hmm. tó ṣe pé wọ́n wà lìjẹ́nà dọ̀gọ́ ìrẹ̀ hisabin wala adab ọ̀hún ní jí àwọn oníṣẹ̀ṣẹ̀ òfin àti wọ́n fi wà lìjẹ́nà. àgbàdo ànábì sallallahu alaihi wasallam wá wọlé lọ àwọn sàhábà wa bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa irú ẹni táwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn lè jẹ́ ìgbà táwọn ẹbí padà dé gbogbo ohun tí wọ́n ti wí nígbà táwọn ẹbí kúrò láàrin wọn wọ́n tún wá ṣàlàyé rẹ̀ fáwọn ẹbí sallallahu alaihi wasallam ẹnẹbí wa sọ fún wọn pé kìí ṣe gbogbo àwọn ẹni tẹ́ sọ yẹn o hmm. àwọn yẹn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn àwọn làwọn tó ṣe pé la yaftarqun wa la yaktawun wa la yatatayyarun wa ala rabbihim yatawakkalun wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn hmm. bẹ́ẹ̀ ni wọn kì í fi irin gbóná mára látàrí àárẹ̀ wọn yìí sì gbọ́n asán lásán gbọ́ olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró mm. wọn kì í tọrọ rúkìá mm. ìyẹn ni pé tí èèyàn bá fẹ́ jọ́ka nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn kò ní tọrọ mm. àìtọrọ wàá túmọ̀ sí pé ìwọ ni kò ń ṣe rúkìá fún yàn ẹ̀yin ò tọrọ ẹ̀ ń sáré ẹnìkan kan wá ṣe fún yín láì tọrọ alihamudulilayi so ẹ tọrọ ẹnìkan lọ́kàn bá yín tọrọ ẹ̀yin ò sì sọ pé kọ́ bá yín tọrọ ni wọ́n á ṣe fún yín kò sí wàhálà ń bẹ́ẹ̀ bá wá tiẹ̀ wá tọrọ náà eléyìí ò pé kẹ́ ẹ má wà lìjánà hmm. ṣùgbọ́n èèyàn kàn ní ìjọ kan nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn ni hmm. èèyàn lè wà lìjánà lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣèṣirò fún yàn hmm. èèyàn sì lè wà lìjánà lẹ́yìn ìgbà tí èèyàn bá kọ́ jìyà èèyàn sì lè wà lìjánà láì ṣèṣirò láì jìyà ọlọ́run ọba ọlọ́lá ńlá ni a máa sọ láàrẹ̀ fẹ́ni tó bá fẹ́ bọ́ba ti ṣe fẹ́. ìbéèrè mi ni pé bóyá ọkùnrin akóyin ọkọ àtìyàwó bẹ́ẹ̀ wọ́n ti yọ wọ́n já wọ́n sà ti parí rẹ̀ wọ́n kí wọn ká ní gbẹ̀gbẹ̀mọ́ fatuwa tó ń gbàtọ́ yá pé wọ́n nífẹ̀ẹ́ síra wọn padà tó wọ́n kàn ń wá ara wọn lọ nífẹ̀ẹ́ ọkọ àti ìyàwó wọn á wò pé ojú ò ní fẹ̀rẹ́ àtìlámù sí wọ. kíkọ́ ẹlẹ́kejì ni pé dam. ọ̀ya ẹ máa sọ. ìbéèrè ẹlẹ́kejì ni pé bóyá bí àsìkò òjò yìí èèyàn fẹ́ yá àwọn àgbẹ̀ lówó pẹ̀lú àdéhùn pé iye tí wọ́n fi ń tajà pẹ̀lú àgbọ́yé láàrin ara yẹn nísìnyí yẹn fi yá wọn lówó ìgbà tó wá di pé nǹkan kó jáde téèyàn gba owó yẹn tó bóyá nǹkan yẹn wá wọ́n bí yẹn ti gbé fún wọn lọ àgbẹ̀ bí ó lè do pé owó lòun ọ̀sán padà èèyàn gbòǹdò pé àdéhùn tájọ ṣé ń gbà ní pé nǹkan kò ní gbà padà tó nǹkan tí sáàsì bá fojú ìlú òní tẹ̀yà sáà fi wo ilé yẹn náà láàrin yẹn ṣé kí yẹn gbowó lọ́wọ́ rẹ ní àbí nǹkan kó téèyàn jẹ́ sáà dé òun. alhamdulilayi ọkọ ìtìyàwó tí kọra wọn hmm wọn fẹ́ra wọn mọ́ ẹ má sọ pé ìgbìmọ̀ fatiwa tú wọn ká <laughs> ìgbìmọ̀ fatiwa ò lè dá tú ẹnìkan ká àfi kó jẹ́ pé àwọn ọkùnrin ló lọ́wọ́ fẹ́ mọ́ àbóbìnrin ló fi hàn yín pé òun ò jẹ́ ìyàwó rẹ̀ mọ́ so ìgbà táwọn wá gbìyànjú láti ṣàtúnṣe títí tí wọ́n kọ̀ so ìgbà náà ni ìpínyà wa wáyé látàrí dídá sí táwọn náà dá sí hmm. so wọn ọjọ́kọ̀ àtìyàwó wọn mọ́lédè ọkọ̀ àtìyàwó ara wọn mọ́lédè kúkúrú kí ni wọ́n ń wá ara wọn lọ sí. Hmm àwọn fẹ́ ṣèrànù hmm. ẹ yìí sọkọ ara yín mọ́ ẹ yìí ṣèyàwó ara yín kí lẹ̀ ń wá ara yín lọ sí ẹ mọ̀ ká ṣètọ́ ni ó mú yín kọlu ra yín hmm. ṣètọ́ ni bá ti mú yín kọlu ra yín zina kọ́ máa ṣẹlẹ̀ nìyẹn sòtí ọba mọ̀ pé ọba tún nídìí rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin pé kọ́ máa jẹ́ ìyàwó rẹ̀ ó tún padà lọ bá àwọn òbí rẹ̀ ẹ̀ tún yìgì so hmm. ìyẹn tó bá ṣe pé kíkọ́ lẹ̀ kan náà ló ní lórí rẹ̀ tẹ́lẹ̀ àbí méjì àwọn tó wá kí mẹ́ta ló ti kọ́ lẹ̀ náà tó ti pé mẹ́ta gérégé ó ṣe sùúrù tẹ́lómi ò fi fẹ́ màdáwọn bá fẹ́ káwọn náà jọ gbégbégbégbégbégbé tí èdè òyédè àìgbọ́ra ẹni bá ṣẹlẹ̀ láàrin wọn tọkọ kejì náà tí wọ́n á kọ́ lẹ̀ wọ́n á lẹ́yìn bí ọdún mélòó so ìwọ náà wọ́n á rí ọ wá lọ fẹ́fẹ́ àgbà náà àgbà náà ni wọ́n tó lè padà sọ́dọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ wọ́n ní téèyàn bá kó kalẹ̀ fágbẹ̀ lórí pé mo fẹ́ ra àgbàdo lọ́dọ̀ rẹ̀ àgbàdo tó ti gbìn pípẹ́ hmm. ń gbà <laughs> tó bá di oṣù kẹwàá hmm so mo sì fẹ́ gba àpò àgbàdo mẹ́wàá gbogbo àpò kọ̀ọ̀kan yóò máa wọn kìlógíráàmù àádọ́ta hmm. tọ́ eléyìí islam faramọ́ wọ́n ń pè ní bẹ́yọ̀ sẹlẹ̀m nítorí pé àgbẹ̀ lè má lówó tó lè fi dáko hmm. ẹni tó sì fẹ́ ra òun òun náà ń bùkátà àgbàdo lásìkò ìgbà tí wọ́n jọ fàdéhùn sí torí ẹ̀ ó sì ṣe kó jẹ́ pé ó pé ẹni tó fẹ́ ra òun nítorí pé òun náà iye tí ó padà ra àpò àgbàdo kọ̀ọ̀kan ó lè já sí ẹgbẹ̀rún márùn márùn lápèjúwe hmm. eléyìí tó ṣe pé tó bá ní òun kówó ńlọ ọjà ni bóyá kò ní ríra ní ọgbọ̀n ẹgbẹ̀rún tó Islam hmm, hmm. ń ṣàánú àgbẹ̀ tí ò lówó tí ó fi dáko àyàfi gbọ̀nà kí wọ́n ti ra èrè oko lọ́wọ́ rẹ̀ lára ó tún wá ń ẹni tó náà fẹ́ ra èrè oko nígbà tó ṣe pé bóun nà bá ní kóun kówó ń lọjà lọ́ọ́ rà lẹ́ẹ̀kan náà agbára rẹ̀ ò ní káyé tí ń bùkátà hmm. àmọ́ pẹ̀lú sùúrù owó tí ó ya eléyìí owó tí ó fún eléyìí tí ó fi dáko yóò láǹfààní àti lè gba nǹkan oko yẹn lọ́pọ̀ hmm. so Islam faramọ́ àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé nǹkan oko tẹ fẹ́ gbà wọ́n máa fi múdù àbí òṣùwọ̀n kìlógíráàmù wọn hmm. eléyìí tó ṣe pé kò sì ní tàsí. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó ṣe pé irú ìgbà tá a dápá gba èrè oko yun gbogbo wa ti mà nínú rírí tá a ti ní nípa iṣẹ́ àgbẹ̀ pé pẹ̀lú ògo ọlọ́run kò ní tàsí lásìkò náà. Hmm. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó jẹ́ pé ẹni tí ó kówó kalẹ̀ yẹn àti hmm. dá ìgbà àbí àyè tí ó ti gba èrè rẹ̀ yẹn tí ò ní yẹ̀. tó hmm. a wá ṣe gbogbo eléyìí àsìkò wa tó àgbẹ̀ wa rí i pé ah kò pé o ma kò pé o sì ti fowó rẹ dáko o hmm. tó má pè ọ́ hmm. kò sí nǹkan tó kan ẹ̀sìn islam nípa gbogbo àlọ́ kan tó fẹ́ pa hmm. wàá kó àgbàdo rẹ̀ fún yóò pè pérépéré ẹ̀sìn owó ni kí wọ́n gbà ní àbágbàdo eléyìí náà kò sí ọ̀rọ̀ ń bẹ̀ ju pé ọ̀rọ̀ àgbàdo lẹ́jọ́ sọ àgbàdo náà lọ́ọ́ gbà àgbàdo ò dèrè èrè náà kò sí gbọ́dọ̀ àgbàdo ò sí gbọ́dọ̀ di ọkà bàbà kò gbọ́dọ̀ di jéró àgbàdo náà lọ gbà iye ń tẹ̀ sí sọ pé yóò san náà ni yóò san fún ọ. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ yín o. ẹ ló kà. ó kọ yín bí ẹ ń pè. orúkọ mi ni mr ibrahim láti ọ̀yọ́ aláàfin. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dẹ́kun gan. èèyàn bá máa mú kí mara lórí ọ̀run bóyá ní ìsìn à ń kírun jẹ̀máàtì ní ìsìn. ó ti yé ó ti yé. ìwé láti ẹyọ kan ìrẹ́lá kan ìyẹn lè má bọ́ tó máa rà bí ẹni tó máa bọ́ tó máa rà dáhùn ó ní wàá tó ní ọ̀nà. lópin ìgbà tó bá yẹ pé èso tó kò jábọ́ títí tó fi sálámà pẹ̀lú ògo ọlọ́run ní sọ́lá ti hmm. a rí ìwádìí fi hàn apápá kan náà àwọn aṣíwájú ṣùgbọ́n tó fi hàn jù ni pé tí ìṣó yẹn bá ń gbọ̀n hmm. ní gbígbọ̀n tó ṣe pé kò ní fini lọ́kàn balẹ̀ pé ó bọ̀ àbí ò ní bọ̀ hmm. kó rọra jáde kó lọ sóso rẹ̀ hàn hmm. kó tán lọ lásìkò wa darapọ̀ mọ́ sọlá tìyẹn ló pé jù. Hmm. hello. salaamaleykum. aleykum salaam wọ́n kàn ń bí ẹ ti ń pè. náà máa rúkọ sọ̀rọ̀ láti yorùbá state. ìbéèrè yín. náà máa kọ́ kí àwọn dọ́kítà wa ń gbé ọkùnrin lọ́wọ́ ọjọ́ kọ́lọ́ba fi bá kàṣù. àmín àmín. náà ìbéèrè alákọ̀ọ́kọ́. òun náà ni pé àdúrà kan wà tán ní tábà jí bóyá àtàjì àwa ṣe láìláìlọ́lá ọ̀rọ̀ àtàwọn ìrántí ẹ̀ ń bẹ́ fọ̀rọ̀ sọ fún ìrànwá létí àdúrà náà nígbà tá a bá tọrọ ọkọ tá a bá dáná tá a bá ṣe àǹsáre tá bá tọrọ ọkọ ọlọ́run máa ta. alhamdulilayi bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam fi yé wa pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè tají láti ojú oorun rẹ̀ lóru tó wá ṣe àdúrà yìí láì dìde hmm. láì lọ sàlùwalá láì yọnu láì ṣe kankan hmm. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وأترى ببنكم تبافي ترى فريجا لهم فريجا tọrọ kọlọ́n bọ gbọ́ bùkátà rẹ̀ yóò bọ gbọ́ hmm. tọrọ kọlọ́n sóore fún ọ yóò sóore fún ọ tọrọ kọ́bọ gbé ìṣòro dànù yóò bọ gbé dànù orí ibùsùn ló sì wá òkú ń bẹ Allahu akbar níta fi ń sira wa pọ̀ wàláhi tàláhi hmm. ẹ wò máa pẹ́ lómi ìṣòro wá ní gbèsè ayé rẹ̀ tó pọ̀ ó ń sá sókè sódò lórí pé ń wá ojútùú fún kò rí ọ̀nà àbáyọ lélẹ́yìí hmm. kọ̀ọ̀nà ń kọ́bọ̀ kọ̀ọ̀nà ń wàhálà ìwọ́sà ti gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta o ti ṣe tán o hmm. ti ṣe jù bẹ́ẹ̀ lọ so ọlọ́run ọba sì gbọ́ bùkátà rẹ̀ hello yeah. hello kọ́ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ọtí ń pè. orúkọ mi ni abu abdullahi láti Sókótó. ìbéèrè yín. náà ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn olùfàzọ́ wa yìí pé kí n sábà bọ́ọ̀lù àti máa ń lo inṣàlá àti ìlú ìlú Then ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ dákun ṣé ó tọ́ kí Mùsùlùmí máa gbowó lẹ́nu POS? Ẹ dákun ẹ ṣeun lọ́dọ̀ dákun lọ. Oníbò lásán lo insha Allah àti bi idhnillah. Àkọ́kọ́ a máa ń lo gbólóhùn méjèèjì láti fi wá àlùbáríkà lọ́dọ̀ lọ. Gbogbo ń ta fẹ́ ṣe tábà ní insha Allah à ń fi wá àlùbáríkà lọ́dọ̀ Ọlọ́run pé tó bá ṣeé ṣe hmm. tún jẹ́ kó ní àlùbáríkà. Hmm, hmm. Bẹ́ẹ̀ náà ni bi idhnillah pẹ̀lú ìyọ̀ǹda bákan náà a sì máa ń lò láti fi fọ̀rọ̀ wa tì sọ́dọ̀ lọ hmm. pé a lè dá ìgbà ká sì rí ń ta wí músẹ nígbà náà àfi tọ́lọ́run bá fẹ́ hmm. ọlọ́ni wala taqulanna li shay'in hmm. inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah wọ́n sì sọ fún nǹkan kan pé màá ṣe lọ́la àyàfi tọ́lọ́run bá fẹ́ insha Allah ńlẹ́lẹ́ yẹn ó sì lè sọ pé bí idhnillah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ẹni sáà lè máa gbowó lẹ́nu pos tó bá yẹ pé wọ́n fowó ránṣẹ́ sí ọ tó jẹ́ pé pos ló ti fẹ́ gbà ó sẹ́pẹ́rẹ́ ju kọjá pé ìwọ lọ san gbàbẹ̀ lọ ó sẹ́pẹ́rẹ́ ju ká pé ìwọ lọ san gbàbẹ̀ lọ wàá pàdé lọ tó bá pé inú abàtọ̀ wà inú ahérékótọ́ wà kò sí báńkì ńbẹ mm. ọ̀dọ̀ àwọn ní pos yẹn nìkan ló ti lè rówó gbà bí ìgbà lọ́dọ̀ wọn sẹ́pẹ́rẹ́ ju kọ san bẹ̀ lọ. Mm. hello hello hello zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. àwọn àlejò. aleykum salaam orúkọ yín. orúkọ mi wá wà láti ṣẹ́yìn. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ tí mo fẹ́ bí dọ́kítọ́rì mi mo ní pé a fẹ́ ṣe sọ láti maghrib so òjò wá sú nígbà táwa ti sọ láti mọ̀ pé ìrẹ̀ àwa wò kí táwa ní ká máa lọ sílé bá ní pé a máa padà wá sọ láti ṣá ó pẹ́ sí kùkì òjò yẹn kó má gbà wá láyé àti ìrìn láti ṣá yẹn so àwa ti sọ láti ṣá yẹn papọ̀ ẹnìkan wá wọlé òun ò mọ̀ pé sọ láti ṣá yẹn àti ó wá jó ìwà nígbà tó jó ìwà báwo ló ti fẹ́ fún sọ láti má gòkè jẹ jáde and bí ìmẹ́lẹ̀ kejì ni afẹ́ ṣe sọ̀láàtì hmm. so àwọn ti bá wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀láàtì hmm, ẹni tó wọ́n jọ tò ní sáfù wọ́n ọmọdé kékeré àtàgbàlagbà kan ṣé a lè fa ọmọdé yẹn kúrò bẹ́ẹ̀ ká jẹ́ àgbàlagbà yẹn àbí ká fi ọmọdé yẹn kalẹ̀ síbẹ̀ ìbéèrè mẹ́lẹ̀ kejì tó hmm. mú rẹ́ kí. alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹ parí sọ̀láàtì Maghrib ní ìgbà tó jẹ́ oṣù tó bolẹ̀ ẹ wá ṣàkíyèsí pé ọ̀yẹ́ kẹ́ ẹ ṣe sọ̀látul ìṣá nítorí tójò ìbá bẹ́ẹ̀lẹ̀ ó lè má fún yín láǹfààní àti padà wá ṣe sọ̀látul ìṣá tó hmm. sì tún yẹ kẹ́ ẹ̀rù bákan náà pé àìmọye òjò ló sùn tí ọ̀rọ̀ torí pọ́lọ́wọ́n bá ṣe yóò wù ní. torí ẹ̀rí tẹ́ ẹ ṣe yẹn sọ̀látul ìṣá tẹ́ ẹ ṣe nírú ọjọ́ yẹn àṣedànù lásán yẹn torí pọ́lọ́wọ́n bọ̀ gbà fún wa láti ṣe sọ̀láàtì láṣẹ ilẹ̀ hmm. ọlọ́ni inna as ni ló sọ fún wa pé a gbọ́dọ̀ rí kó ti wà ó ti dájú sáká hmm. kó tó wá di pa mú sọ̀látùl ìṣáì wá lákòókò magrib hmm. sábà bí ò tíì sí à ń wò kó ṣeé ṣe ó sì tún ṣeé ṣe kọ́ mọ̀ ṣeé ṣe àwa ti wá mú sọ̀látùl ìṣáì wá eléyìí túmọ̀ sí pa kàngbára gbóná jọ ni o hmm. gbèsè sọ̀látùl ìṣáì yẹn ó wà lọ́rùn wa ká kíyè e sára nítorí pé tí àsìkò sọ̀látù ọ̀bá ti tó tẹ́ bá ṣe àṣedànù lásán ọ̀nà lẹ́sẹ̀ ilé ìjẹba nítorí ẹni tó dé tóun á darapọ̀ mọ́ ní sọ̀látù lè ṣe àìtẹ́ ẹ̀ ṣeun kò tí ì ríyàn darapọ̀ mọ́ <laughs> nítorí káwọn ẹni tó hmm. darapọ̀ mọ́ àwọn ò tí ì ṣe sọ̀látù hmm. màdá ti sọ pé sọ̀látù tẹ̀ ń ṣe gan kò ní ìtumọ̀ ṣe eléyìí túmọ̀ sí pé òun lọ dá sọ̀látù tiẹ̀ tí bọ́bá ti pẹ̀lú yín ṣe torí túmọ̀ ìbéèrè pé ìṣáì là ń ṣe magrib ló ń fẹ́ ṣe kò tí ẹ̀ sì fún nísìn hmm. torí pé ìṣáì so eléyìí ń jẹ́ so àwọn olùmọ̀ sọ pé ìgbà tán ti sọ pé kò tọ́ka ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó àfi tójò bá ń rọ̀ lápèjúwe hmm. òjò yín gbọ́dọ̀ jẹ́ pé ń rọ̀ gidi hmm. tí ò bá rọ̀ gidi ẹ̀ gbọ́dọ̀ paṣọ láti pọ̀ bí ọ̀hún wíníwíní sòjò tí wọn ti alẹ kò rí bọ alẹ ṣe kínní èké e, ṣe lóyún lòjò tí wọn ní kẹ ti torí rẹ̀ kẹ máa pa sọ láti pọ̀ hmm. ó ti rọ wábi wọ sí ká tó bẹ̀rẹ̀ sọ láti lọmọgìrì so ó sì tún bolẹ̀ dẹdẹdẹ nígbà tá à ń ṣe mọgìrì lọ́wọ́ kọ ọ̀rọ̀ mọ ẹ gbọ́dọ̀ pa láti pọ̀. Hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. àwọn ní tọmọdé bá dúró ti àgbàlagbà táwọn sì fẹ́ ṣe sọ̀lá táwọn fà sẹ́gbẹ̀ẹ́ kan ni ẹ̀ sì fà sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni hmm. ṣébó náà ń sin lọ́ọ̀ni. ó kọ yín. na ọ̀rọ̀ ṣe láti èkó. ìbéèrè yín. na ìbéèrè mi ni pé tá a bá ń ṣètò lọ́lẹ̀ ẹ̀yìn náà hmm. bí irun àṣùbà àbí mọ́kìwà bíṣà tí ìmáàmù ka fatia tó dé tó ṣé ọ̀rọ̀ èèyàn ní láti ṣe àmì lẹ́yìn lẹ́yìn ìjọba parí ẹ̀ and then ìgbà wo la máa ṣe àmì ṣé lẹ́yìn tí màá bá ṣe àmì ni àwọn máa ṣe ni àbí kò níbi tí màá ṣe àmì làwọn kò máa ṣe tó a. Hmm. alhamdulilayi káṣí àmì ànábì sallallahu alaihi wasallam fi pa á láṣẹ nítorí tẹlẹ ìgbà sọ̀ràn àyàn ní ṣe sọ̀ràn àyàn ní àní máa ṣèbéèrè báyẹn torí pé àwọn afẹ́ sẹ́sìn hmm. so ara ń tẹ́sìn Islam mọ́ wa ni torí ẹ eléyìí àwọn máa ń sọ pé wajibun wujuba sunnah hmm. ọ̀ràn àyàn ni ní ọ̀ràn àyàn ti sunnah torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé fa idha fa idha qala ghayril maghdubi alaihim waladdallin faqulu amin tí ìmáàmù bá sọ pé ghayril maghdubi alaihim waladdallin ẹ̀yẹ sọ pé amin àṣẹ nìyẹn Ànábì tún sọ ń bomi pé tá a bá fẹ́ sọ àdìsí méjèèjì yìí pọ̀ á dúró tí ìmáàmù fi ṣe àmì làwọn náà ṣe tiwa á dúró bó ṣe ṣe rẹ́lí mọ̀gbọ́bà alẹ́ ìmọ̀lọ́bọ̀lì ńlá sọ pé àmì àti tiwa àti ti ìmáàmù ọjọ́ wáyé kò sí wàhálà ń bẹ̀. Sheikh lábẹ́ ìbéèrè ẹni tí wọ́n béèrè nípa pé àwọn ń ṣe magrib lọ́wọ́ tí àwọn tún pa ìṣàpọ̀ nígbà tí òjò ń ṣú ẹ mo fẹ́ bẹ̀rẹ̀ pé nígbà tó jẹ́ pé sọ̀láàtì tí wọ́n ṣe yẹn ó ti jẹ́ pé èyí tí àlùbá ti wọ̀ ni ṣé wọ́n lè tún ṣe nísìnyí nílùú sọ̀láàtì bẹ́ẹ̀. dáadáa dáadáa ní ìsìn ní ìsìn tí wọ́n ń gbọ́ wọ́n tún ṣe. naam insha allah. hello. hello. hello. aleykum salaam ó kọ ní pápákọ̀ ibi ẹ ti ń pè. hello. hello kọ ní ibi ẹ ti ń pè o. mo máa ń ṣe aláṣẹ ìgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ o ni pé gẹ́gẹ́ bí obìnrin tí irun wa bá já lára bá ṣe wọn bí akóǹbọ̀ ó já irun tó bá já yẹn agbọ́yé tá a gbọ́ ni pé kí a rì mọ́lẹ̀ kò tábà wá rí ibi tá a fẹ́ rì í sí ǹjẹ́ a lè kójọ kí a wá jó níná carbon kàṣíkàṣí náà ti kó jóná ǹjẹ́ ìgbàláyé wà. ẹlẹ́kejì òun ni pé. Ah, ṣé ọmọbìnrin ìkókó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ṣé a lè fi irun ẹ̀ sílẹ̀ láàyè kẹ́ ń pé kó máa dàgbà lọ bẹ́ẹ̀ pẹ̀lú irun yẹn bẹ́ẹ̀ ẹlẹ́kẹta òun ni pé ah, tí èèyàn bá yàtú ní orí irun ṣé ó ní pé kéèyàn kan ṣe tẹ̀sìn síbi téèyàn bá tó dé yẹn kéèyàn ṣe tẹ̀sìn sápọ̀ tuntun. ó ti yé alhamdulilayi wọn nígbà tí irun obìnrin tó bá já àwọn gbọ́ pé ká rí mọ́lẹ̀ ni àwọn wàá rí ibi táwọn ò rí ma táwọn lè súnná àyàn rí ibi tí wọn ò rí ma nàìjíríà náà kọ <laughs> nàìjíríà dúpẹ́ fọlọ́ gbèsè gbogbo àyè ni wọ́n tà yìí so ẹ rí ibi tẹ́ ẹ rí ma torí pé tẹ́ bá tún jó nánà eérú rẹ̀ bó lẹ ti sè ẹ rí ma lẹ́ni ẹ wá ibi tẹ́ ẹ rí ma inṣàlá ẹ rí ibi rí ma. wọ́n ní ọmọdébìnrin tá a bí tá a lè fi irun orí rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrán gàdán títí láéláé a kọ́kọ́ fa irun ètò gbé wálé ayé yìí hmm. ìyókù tó bá wá ń hù láti ẹ̀yìn eléyìí láàfin ilẹ̀ bẹ́ẹ̀ títí láéláé láìsẹ́ pé a bá gé e wọ́n ní tá a bá sọ nínú sọlá ẹsẹ àkọ́kọ́ sálámà sọtún àtòsí náà ká tó kó iṣó gẹ ti bàjẹ́ ọkọ kó ń bẹ náà ni. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six bí àwọn ìpè náà bí ó ṣe jẹ́ pé wọ́n fẹ́ máa rọ́ra wọn ìbéèrè tí ó tún ń bẹ níwájú mi òun náà ní béèrè tí wọ́n béèrè pé tí a bá ń ṣe sọ láti tí ó jẹ́ ọ̀dà ìpè míì ti wọlé ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín tí a ti ń pè aleykum salaam ó kọ yín. lẹ́yìn ọ̀bá gbọ́ wà wá ń gbọ́ yín ẹ ló kọ yín o. hello. hello? hello. ẹ lórúkọ yín o. Hmm, àwọn òfin jára wọn nù ẹ lórúkọ yín o. <laughs> àwọn ọ̀fẹ́ gbà fún wọn báyìí zero nine zero five one six four five four three eight ẹ lórúkọ yín o. Ẹ̀rọ ni kò. Wàhálà sọlá wọn kọ yín pápá àpá ibi ẹ ti ń pè. Àbúrò Akéwì Ṣẹ́gun Ọlẹ́run láti ló gbọ́ sí. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ibi ìkórè kalẹ̀ tó gbẹ́rù bí a lè fún àbí ẹni lánàá yorùbá náà. àkọ́kọ́ ni pé gbogbo òforíkanlẹ̀ pátá lẹ ti láǹfààní àti tọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run bóyá mm. forí jìn bóyá ń fẹ́ kọ́ lọ́n sóore fún yín bóyá ń fẹ́ kọ́ dáàbò bò yín mm. àmédè lárúbá náà lẹ́ẹ̀fi máa tọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ya ìforíkanlẹ̀ kan sọ́tọ̀ mm. yàtọ̀ sọ́kan pé bẹ́ẹ̀ nìkan lẹ ti lè máa bẹ̀ lọ lẹ́yìn náà tí wọ́n á ní sẹ́lẹ̀ máa ṣàdúrà nílànà Yorùbá èwo nílànà Yorùbá <laughs> bọ́yé èdè yorùbá náà èdè yorùbá náà fẹ́ sọ náà ah, kò eléyìí jẹ bó jẹ ẹ ní í ṣe yorùbá èdè lárúbáwá náà ni bẹ́ẹ̀ bá wa máa ń tẹ́wìí lédè lárúbáwá pátá porongodo ẹ máa sọ pé rọ́bànà ẹ̀ tì náà fi dúnìyà hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار نعم جزاكم الله خيرا يا شيخ ان شاء الله ibi láti máa ṣẹnu rẹ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlọn kọba àfisàn ẹlẹsùn lórí láyé ndí àti lọ́jọ́ àgbọǹjẹlẹ kéyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá ìbéèrè lógún ọṣọkọlọ àbú àmínà láti òkè àdó akíntola tó ń ti àfa ismail tí wọ́n dìjọ kọ orin wàjẹ jazakumullahu khairan ọládùnnúgbẹlẹ olóko tí mi jẹ insha allah bí kò dọrọ ti la àtúmọ̀ àkọ́rẹ́ lọ́jọ́ mẹ́jọ títí gbà náà ni mo kí wáyé pé sálámù alaykum wa rahmat rahmatullahi wa barakatuhu. láhùn.